لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى وما مات في بئر أو معدن من غير فعل عهد فهو هدر afaan sọláyé fún wa nípa àwọn nǹkan tí ọjọ́ ran àyàn ká ṣe sẹ́mi bá tọwọ́ ẹnìkan bọ́ àbẹ́nìkan tẹ̀ ẹ̀sẹ̀ ẹnìkan léṣe tí ẹ̀sìn ká ṣe dọ́gba lẹ́sìn Islam kò sáàyè nínú rẹ̀ fábòsí rárá oníkálukú ni ọgbà ìtọ́ rẹ̀ islam onígbà ẹnìkan yẹn nìkan jẹ kó tún wá máa sán pa ta ni ó mú mi ìdí nìjọ fi jẹ́ láwùjọ islam ìfàyàbalẹ̀ tó pé máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn èèyàn sì tẹ̀mí pákáleke láwùjọ islam. téèyàn bá jẹ́ pé èèyàn ń ṣiṣẹ́ níbi tí wọ́n ti ń gbẹ́ kùsà àbí èèyàn ń ṣiṣẹ́ níbi tí wọ́n ti ń wa gold ẹ̀wá ń bẹ lẹ́nu pé ń ṣiṣẹ́ wíwa kùsà àbí gold yìí ní ilẹ̀ bá ya lọ́ba ya bo àwọn ẹni tí ń bẹ lábẹ́ ilẹ̀ kẹ́bẹ́sẹ̀ máa gbọ́ láti gbà kan dé gbà kan tí wọ́n ń wa máa ní South Africa àbí ní Zimbabwe àbí wọ́n ń wa gold ní China ní Chile tí wọ́n máa sọ fún yín pé ilẹ̀ ya bò wọ́n wọ́n ń wa nínú lẹ̀ àbí kùsà irú ìjọba wà ní Jos ilẹ̀ wa ya bò yín abẹ́ǹtẹ̀ ń gbẹ́ kànga ni ibi tẹ́ǹtẹ̀ ń gbẹ́ kànga lọ ilẹ̀ bá ya bò yín mọ́lẹ̀ àwọn ẹni tí wọ́n á ṣiṣẹ́ tilẹ̀ ya bò yín wọ́n bá kú sínú lẹ̀ tẹ́ni tó bẹ̀ wọ́n ń ṣe bá ń gbẹ́ kùsà ẹni tó bẹ̀ wọ́n ń ṣe bá ń wá gold sí àwọn láàmú ni àbí àwọn kú ẹnìkan tí ó sanwó ẹ̀mí wọn ò sí ẹni tí ó sanwó ẹ̀mí wọn ò sí o lópin ìgbà tó bá ṣe pé kì í ṣẹnìkan ńlọ ya ilẹ̀ bò wọ́n mẹ́lẹ̀ ọlọ́nkádàra pé kí lọ́ọ́ ya bò wọ́n mẹ́lẹ̀ ni àwọn bá bẹ́ẹ̀ lọ ẹni tó gba àwọn ṣiṣẹ́ kùsà ẹni tó gba àwọn ṣiṣẹ́ bá ń wa gold ẹni tó bẹ ní ṣe bá ń gbẹ́ kànga kò ní san kọ́bọ̀ fẹ́nìkan o nítorí pé kò sẹ́nìkan tó ṣe sábà bíi kílẹ̀ ọ̀yà bò wọ́n mẹ́lẹ̀ o torí náà kò sẹ́nìkan tó sanwó ẹ̀mí wọn ọlọ́run ọba ẹlẹ́dàá wa olómukọ́sẹ̀lẹ̀ bẹ́ẹ̀ àwa ní nǹkan kan tá a kò sẹ́nìkan ọ̀sán àbí ká ṣàdúrà fún wọn tó bá jẹ́ mùsùlùmí kíkọ́ lọ́wọ́ kẹ́ wọn kọ́ gbé àwọn fòfò oríjì wọn. ẹ̀yin sì ti mà wípé lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà míì lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà míì tí ilẹ̀ bá ya bọ̀ àwọn èèyàn báwọn ẹni tí ó lè débi tí ilẹ̀ ya bọ̀ wọ́n máa wọn ó lè má sí tí wọ́n jẹ́ pé ibi tí ilẹ̀ ti ya bò wọ́n o láéláé ẹnìkan tún lọ wa góòlù wa kùsà kan bẹ̀ mọ́ èyí ó ti di àpàtì inú láéláé ajá sí pé tààrí tí wọn lérú rẹ̀ máa ń ṣẹlẹ̀ púpọ̀ torí wọ́n lè sọ fún pé ibi tí wọ́n wà sókè ilẹ̀ ó tó kìlómítà méjì lábẹ́ ilẹ̀ ìgbà tí wá ya bò wọ́n ọ̀nà dípin. rànà dẹ́kpi débi wípé ya àwọn òkúta ńláńlá náà tún rí bọ́lá tókè wọ́n di gbogbo ọ̀nà. èrò eléyìí àbí ká ṣàdúrà pẹ́ńtọ́ jẹ́ mùsùlùmí nínú wa kọ́lọ̀ wọn forí jìn wa o. gẹ́gẹ́ bá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam olóòtú sọ fún wa nínú hadith pé tí èèyàn bá bá báyìí lọ kò sẹ́nì kankan tí irú wọn o. torí hadith tó ní al-ajma'u jubbaru àbí jubbaru wal-bi'ru jubbaru wal-ma'danu jubbaru. eléyìí túmọ̀ sí pé tí ẹranko kan tó jẹ́ yìí tó bá ṣe kú pààyàn àgbo bàbá alágbájá ọlọ́kàn ọ̀pá kìí sì ṣe bàbá alágbájá lọ dẹ àgbo rẹ̀ tí ọ pé kọ́bọ̀ nǹkan ọ̀pá màálù rẹ̀ ńlọ́kàn ọ̀pá èyí sọ̀n ló túlẹ̀ tí ọ pé kọ́bọ̀ nǹkan ọ̀pá ewúrẹ́ rẹ̀ ló tiẹ̀ gbọ́n wò pa èyí sì sọ̀n lọ dẹ sí ọ ilẹ̀ máa ń tẹ́jọ́ púpọ̀ lọ́fi di pé à ń kan rẹ ní pàǹgùn rẹ ní wò pa lábẹ́ òfin ṣẹ̀rí ànábì ní ju bọ́ọ̀rù ẹ̀mí yẹn ọlọ́nu o kò sẹ́ni tí ó sanwó rẹ o ọlọ́ àlọ́gbé ni kò sẹ́ni tí ó sanwó ẹ̀ torí ẹ̀ kọ́ má tanra rẹ jẹ àsìkò tó rí i pé àgbo yẹn ó ti ya mọ́kàn ọ̀wá tún lọ́ọ́ dún wájú ẹ̀ òun gbórí sí pé ọyá já kanra wa lágbo tó bá kàn ọ́ tó bá bẹ́ẹ̀ tó bá bẹ́ẹ̀ lọ ọlọ́run forí jìn ọ́ ní tó bá jẹ́ mùsùlùmí ẹ ẹ àwọn ohunjágbó yín ṣe ẹ ó sì pààyàn èmi máa dẹ́ sí nàdí ẹ ti ṣe mọ́ dẹ́ sí arábìnrin wọn ní sankọ́bọ̀ tẹ́ bọ́ọ̀nù eléyìí jẹ́ báwọn bákan náà wal bi'ru jubaru. Kanga, abẹ̀yẹn kanga kànga gbẹ́ ibi tó ti ń gbẹ́ kànga lọ nílẹ̀ yíya bò mẹ́lẹ̀ tọ́ba bá bẹ́ẹ̀ kú ẹlẹ́yìn kú gbé nu òkúta ní tó sanwó ẹ̀mí rẹ̀ ọ àlè jẹ́ sẹ́ni tó bẹ̀ ń kànga gbẹ́ náà ló tún á mú àké ló mú dígà ní tó ń sálẹ̀ pé òun fẹ́ yalẹ̀ wọ́ lópin ìgbà tí ìbá ti sùn ló ṣe ẹ̀mí tiẹ̀ lọ gbé nu ọlọ́wọ́ forí jẹun tó bá jẹ́ mùsùlùmí wàlmàdánù jùbọ́nrù bẹ́ẹ̀ náà ni ilẹ̀ tẹ́ ń gbẹ́ tẹ́ǹtì wa gold àbí tẹ́ǹtì wa kùsà tọ́lọ́mbà ní kílẹ̀ ọ̀ya bòyín mẹ́lẹ̀ tẹ́ bá bá bẹ́ẹ̀ kù tí èsè yẹn kan lọ́ọ̀ya lẹ̀ bòyín lọ́ọ̀fi kàtàfílà ló fi kó gbogbo ẹ̀ ló kó dalẹ̀ lórí jọ̀jẹ́ bẹ́ẹ̀ ẹ̀yin lọ gbénu kò sí kankan tẹ́nìkan sanfẹ́nìkan ọlọ́wọ́ forí dín ìjọba jẹ́ mùsùlùmí. eléyìí ò túmọ̀ sí pé tó o bá gbé kàkà kalẹ̀ tójú ọ̀nà táwọn èèyàn máa gbà kànga tó wá gbé kalẹ̀ yẹn ó wá ti kànga yẹn lọ́nà tó ti pọ̀ dọ́gba ọba lẹ̀ dọ́gba wọn kókó kò sí lọ́nà tó ti pé téèyàn bá ń bọ̀ káti ẹ̀pá fọ́jú ni yọ kọlu kòkò tó ga sókè yun tí ó fi dá àmà pé nǹkan kan bẹ́ẹ̀ ń bì ọkà sí pẹrẹsẹ ni ọba lè dọ́gba yàgídìyàn bá ń bọ̀ tọ́jẹ́ pé láwùjọ tí wọ́n ti múná lọ báyìí nítorí ọrùn náà ni pé kéèyàn kó kànga kọ́ má máa kó nǹkó kànga sẹ́nìkan bá fi lè kó bẹ́ẹ̀ tó bá fi lè kú kò túmọ̀ sí pé òun kú gbé o òkú gbé o wọ́n lọ sanwó ẹ̀mí ẹ̀ pàápàá jùlọ tó bá jẹ́ pé kò sáàmì kankan sẹ́yìn fi dá mọ̀ pé kànga ń bẹ wájú ẹnìkan wọn rọ́ọ̀lù ọwọ́ akó síbẹ̀ tọ́ wọ́n sọ pé o sì fi pààyàn o lánìyàn pọ́ ọmọ fi pààyàn òṣùgbọ́n àwọn èèyàn ń bọ́ bẹ̀ wọ́n ń kú ìwọ náà ló sì ṣe kòkó sí gẹ́gẹ́ bí kànga ti ṣe wà láwọn agbọ̀n ibìkan ní Kogi state àwọn kan gbẹ́ kànga lẹ̀ ni àbí òye wa àwọn sì kílẹ̀ táwọn ẹ̀yà àbí kìnnì kan wọ́n tanra wọn jẹ tó wọ́n gbẹ́ kànga lẹ̀ yóò tún wá fẹ̀ bàjẹ́ ẹ lè tó ru kòkò kan àbọ̀ tí wọ́n ń bì wọ́n máa bọ̀ kó sì rọ́ kànga mi tó kànga tó dì bàjẹ́ tí wọ́n bá bọ́ bẹ́ẹ̀ tó bá bẹ́ẹ̀ kú bàbá ń kànga dáràn ẹ ó ti yá àwọn èèyàn ti wá irú àwọn àlùjànnú èèyàn ti yín o tó yẹ pé kànga á máa bálẹ̀ dọ́gba ni ẹnì pé bí wọn ti ẹ kó kòkò sí kànga gan wọn á máa gbéde rí wọn á máa gbéde rí ti tí wọn jẹ bí ìlàrin dóró àbí goro tí wọn gbé sí lórí tí ó fi jẹ́ pé èèyàn ọmọ ike kànga lélẹ́yìí tẹ̀ wá sí bẹ́ẹ̀ ẹnìkan á já bẹ́ẹ̀ so wọ́n lè pé wọn náà ò ṣe yájú dáadáa tàbọ̀ yájú dáadáa èèyàn rí pé kànga ni so eléyìí ó lè jẹ́ pé ọlọ́sàn gbogbo díyà o ó lè jẹ́ pé ó náà wọ́n sọ pé kànga ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kànga ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n pe náà kọ̀ọ̀kan kan gbọ́dọ̀ sí níbí ló ń bá kó bẹ̀ tí wọ́n sọ pé àtòun àtiwọ́tọ́ gbé kànga tó sàmì sílẹ̀ jọ dáràn wọ́n wàá wò bó lọ́rán tiẹ̀ tó wọn wá ní ìdajì lọ́dá ajẹ́pẹ́ ìdajì díyà ni wọ́n sàn ilé ìjẹ́bù ti jẹ́ mẹ́ torí ẹ̀ gbogbo tó bá lè sèyàn lè sè má gbé sọ́nà o ọlọ́mọdé ajẹ́pẹ́ apààyàn o torí pé àwọn nǹkan tá a kà kún lọ́pọ̀lọpọ̀ gbà èèyàn míì lè jó ń garagara wọ́n yẹ pé wọ́n máa kìlọ̀ fún kò ní gbọ́ bí ó ti lọ rọ́ọ̀lù nù ẹ̀sìn mọ̀ pé lọ́pọ̀lọpọ̀ gbà kàǹkà tá à ń gbẹ lọ tá à ti gbẹ tán àzálẹ̀ kókó kò sí ilẹ̀ sì ti jìn kọjá àbíkí àfọ̀ kàgá ti jìn kọjá kòkò mẹ́wàá àti ìkan mi àfi kẹ́ ẹ máa bẹ́ẹ̀ ṣe kó nǹkan di dáadáa tẹ́ kó nǹkan di ẹnu rẹ̀ dáadáa tẹ́ dàbò lórí tẹ́ sì sàmì sí pé kàgá ń bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ ń sọ́ra o ẹ̀wọ̀n káwọn ọmọdé kéékèèké ń gbà mí àwọn ọmọ sọ́ra kọ́dà gan ibi sẹ́ni wọ́n máa dẹ̀m làwọn fẹ́ máa lọ lọ́mọ bá wá kó nuru gàgà bẹ́ẹ̀ náà kó ó súnmọ́ kọ́yẹ́ kó kú rẹ̀ wọ́n rí wọ́n jáde àgbàlagbà bá kó nu gàgà tọ́yẹ́ kó kó mẹ́wàá sẹ́kì nǹkan kan ọ̀dàdú àfilẹ̀ ọ̀nà àtàrí mọ̀ nǹkan kan ń òun náà lè ba àlọ́ akọ ọmọ kékeré torí rẹ̀ àgbọ̀dọ̀ wà kí alẹ̀ kọ́lọ̀ wọn bọ́ dákun kọ́ sànù wa. وتنجم الدية على العاقلة في ثلاث سنين gbogbo owó ẹ̀mí tí wọ́n sọ fún yín pé àwọn fámìlì mọ̀lẹ́bí ìdílé ìbátan ẹni tó dáràn ní ọ̀sán wọ́n pín fún wa pé wọ́n san láàrin ọdún mẹ́ta ni ọgọ́rùn-ún ràkúnmí àárín ọdún mẹ́ta ni wọ́n fi san tẹ̀mọ̀kẹ́mẹ́ náà kò sí ìkónira báni kò sí ìkónira báni torí ìgbà tí wọ́n sọ pé lẹ́sẹ̀kẹsẹ̀ ní kíákíá náà lẹ́sàn tòkòtì fọnira bá ní ṣùgbọ́n eléyìí ó ní í ṣe ó ní í ṣe pẹ̀lú wípé ọ̀ràn tí ẹni tó dáràn dá tí mọ̀lẹ́bí fi ń bá a gbé ọ̀ràn tó ṣèèṣì dání èsì ọ̀ràn tó máa ma dà tẹ́sí wákè tó máa ma dání àti sọ́kpó náà ní ọ̀sán kan ara rẹ̀ oní ọ̀sán kan ara rẹ̀ wàtólótó ha fi sẹ́nẹ̀ tó bá jẹ́ pé ọ̀ràn tí wọ́n dá yẹn ìtanràn rẹ̀ ìdákanu mẹ́ta díyà ni kìí sọdún mẹ́ta náà láti sọ pé káwọn àbátan san o ọdún kan wọn fi san yẹn tó bá jẹ́ díyà tó pé pérépéré eléyìí lọ́dún mẹ́ta tó bá jẹ́ ìdákanu mẹ́ta díyà a jẹ́ pé wọ́n san lọ́dún kan ìyẹn ràkúnmí mẹ́tàlélọ́gbọ̀n àti dákanu mẹ́ta ràkúnmí kan tó bá ké iye díyà tí wọ́n san nù ọdún kan wọ́n fi sẹ́lẹ̀ yìí wọ́n ní sùhà fi sẹ́nẹ́tẹ́ yìí díyà tó san ìdajì ni eléyìí ọdún méjì wọn fẹ́ kọjá ọdún kan àbọ̀ wọ́n sọ àbọ̀dọ̀ ọdún kan àbí ẹ̀yẹ wa ìgbà tó jẹ́ kó títí dí ọdún mẹ́ta àwọn pè ìdajì ẹ̀kọ́ jẹ́ ọdún kan àbọ̀ ìyẹn ni kí wọ́n tó fi fẹ́vọ̀ ẹni tó dáràn wọ́n tó fi fẹ́vọ̀ ẹni tó dáràn wọ́n fi fẹ́vọ̀ àwọn èèyàn rẹ̀ pọ́dún méjì wọ́n dé ẹ̀tọ́ mawrutatun ala al-fara'id wọ́n ní díyà tẹ́lẹ̀ yẹn wọ́n á máa jogún rẹ̀ ni o bàbá àjẹ́ pé ọmọ ọmọ pa àyàn àbọ̀ ọmọ ọmọ sèèyàn léṣe ọba bá bẹ́ẹ̀ kú bàbá àṣìṣe ló fi pa àyàn bàbá àṣìṣe ló fi ṣe léṣe ọba bẹ́ẹ̀ kú wọ́n á san díyà yẹn báwo ni wọ́n ti ṣe ṣe á pín díyà fáwọn ẹni tí ó jogún ẹni tí wọ́n pa yẹn gẹ́gẹ́ bá a máa ń pín ogún nínú ṣẹ̀ríà ìsìláàmù gbogbo ọ̀kọ̀ọ̀kan nínú àwọn tí ó jogún rẹ̀ wọ́n gbà wọ́n gbà nínú díyà yẹn lódì wọn ní tí wọ́n lẹ́tọ̀ọ́ láti gbà nínú dúkìá rẹ̀ tí èsè díyà bá a ti ṣe pín díyà nìyẹn. ṣùgbọ́n o ẹni tó á jẹ́ pé òun gán gán gán gán onáà lẹni tó ṣe kú pa ẹni tó kú àmọ́ lọ́nà àṣìṣe olóńfẹ́ pa bàbá òun olóńfẹ́ pa bàbá òun tó ṣùgbọ́n oògùn tó fún bàbá rẹ̀ mu kóró kan wọ́n ní kó fún bàbá ó wá sí ìsìn fún bàbá ní kóró méjì bàbá bá gbẹ́mìí mi. mi nígbà tá a pọ́n fún un ó sá ló ń fèsì ní wàhálà òun ọ̀ma mà òun àpa bàbá òun gbàdé ìdìpọ̀ orí òun dàrú ọ̀dà á sọ pé òun lọ pa bàbá ṣùgbọ́n gbọ̀nà àtìsẹ́ sàǹfóun ló ṣe sábà bí tí wọ́n fi san díyà àwọn mọ̀lẹ́bí ọ̀sán díyà bàbá yẹn tóun náà yọ jẹ nínú díyà yẹn lójú kóńkó kóńkó lára o èyí jẹ́ sábàbí fún kí díyà ọjẹ́ sísan kó tún wá lẹ́tọ̀ọ́ láti jẹ nǹkan kan nínú ogún díyà rẹ̀ yóò jogún míì yóò jẹ nínú ogún míì tó dúkìá bàbá yẹn yàtọ̀ sí díyà tó yẹ kó ń lọ sábàbí rẹ̀ àbí òye wa eléyìí ọ̀wọ́ abẹ́ hadith pé laysa lil qatil shay' pé ẹni tó ṣekú pààyàn kò ní nǹkan kan tí ó jogún nínú dúkìá ẹni tó ṣekú pa ìyẹn tó bá jẹ́ kó ṣèèṣì pa ni yóò jogún rẹ̀ yóò jogún dúkìá rẹ̀ míì tó yàtọ̀ sí àdìyà. لأنه لا يكون سببا في دفع الدية ويستفيد منها àwọn olùmọ́ni kò ní jẹ́ kó ní sábàbí tí wọ́n fi san díyà kó tó wọ́n á jẹ́ kó náà ti sáǹfààní kan bẹ́ẹ̀ abẹ̀dẹ̀. àmọ́wò rẹ̀ yókù yóò jẹ́ ń torí pé kìí ṣe pọ́ máa máa ṣe kú pa ẹni tó kú yẹn. وفي جنين الحرة أما تنبنين وبنين تلو رسنو obìnrin yìí sì jẹ́ mùsùlùmí abájábá kàtàbíyà yahudiya tàbí nasraniya oyún tóbìnrin yìí sì ní sínú mùsùlùmí ló ní fún ọmọlúwàbí àbí mùsùlùmí ló ní fún tó jẹ́rú kódà kó sọ máa zìnà. tọ́ tí oyún yìí ọba wà ní bá ṣe ẹran àbí kótó ẹ̀ tó di bá sí ẹran ó hàn lẹ́jẹ̀ dídì àbó ti kó lẹ́jẹ̀ dídì ó di bá sí ẹran. tí ọmọ yìí báyìí tóyún yìí bá fi lè jábọ́ lára obìnrin yìí báyọ̀ lọ́lọ́ sẹ́yìn ni àbí wọ́n lọ gbà ń pa gẹ́gẹ́ bí àwọn àkà tí wọ́n lè ba oyún ẹ jẹ́ ọkàn kópa fún kùnì lọ́mọ bá jábọ̀ ìyá ọ̀wá kú ọmọ ló kú. kéésì lúlù ni wọ́n lù àbí lúlù ni wọ́n lù ìpá ni wọ́n gbà ẹ̀sẹ̀ ni wọ́n gbà ìgbò ìgbò ìgbò ni wọ́n kàn níkùn àbí tọ́jọ́ bẹ́ẹ̀ yẹn báyà lómii tó yàtọ̀ sí lọ́gbà bẹ́ẹ̀ ló lu bẹ́ẹ̀ àbọ̀ nǹkan ló ti ra rẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ àwọn ọlọ́dẹ orí tó oyún yòó wọ́n dànù náà ni ní máa ń pẹ̀sẹ̀ bora rẹ̀ ń kùn. tán. àbí ìtọ́lọ́ lóògùn tó lọ sí abortion àbí dókítà tó fún wọn lóògùn tí wọ́n fi ṣe abortion gẹ́gẹ́ bí àwọn títú àwọn ọ̀daràn yẹn tí wọ́n máa bá wọn sẹ́yìn kí ẹnìkan ti ń béèrè ọ̀rọ̀ yìí náà ni ń béèrè ń jẹ́ ẹ̀kẹ́jọ bọ́dà àwọn iṣẹ́ tó máa ń ṣe òní kó máa ń bá wọn sẹ́yìn ọ̀daràn nìyẹn ẹ gbọ́ràn tó dá lálẹ́ yìí. àwọn aṣọ fún pé ọ̀ràn tó dáa tí fi tàn ní ẹ̀sà kò mọyé èèyàn tó bá sẹ́yìn ọgbọ́dọ̀ ni yóò ní rẹ́kọ̀dì lórí gbogbo èèyàn kọ̀ọ̀kan wọ́rọ̀tò abidin yóò san ẹrú yóò san ẹrúkùnrin yóò san lórí ọmọ kọ̀ọ̀kan tó aw walida ẹrúkùnrin àbẹ́rúbìnrin lọ́sàn-án lórí ọmọ tó pa ọ́ ọ̀rà gèdè tọ́jà ẹrú tọ́jà ok tó fúnra ara rẹ lọ́wọ́ lọ lo gbogbo ẹ̀ tó lò pọ̀ mọ́ra wọn tó sẹ́yìn yẹn kọ́ tó bá sàn ta ni ọmọ làwọn yàtọ̀ sí ìyá yẹn náà ọmọ ìyá tí ìyá yẹn ti ó sì lè ní bàbá tó yẹ pé náà ni bàbá tó ń lóyún yẹn fún àwọn eléyàn ló jogún nǹkan tí ìyá rẹ̀ bá rà wá láti fi bí i. wọ́n ní kótójó yọ kótójó yọ àwọn tí ó fi tàràn yẹ ẹrúkùnrin àbẹ́rúbìnrin à jẹ́ òyìnbó. <laughs> ẹrú òyìnbó ẹ̀hún kó wàá gbà ọmọ wa kà ní. tá a bá wá wó òyìnbó títí tá a rí ẹnìkan sí ẹ̀yìnbó ẹrú ẹnìkìnnì tá a bá ra wọn mú tá a ra wọn kó lójú ogun jihad ẹnìkan dẹrú nù sá. tọ́ wọ́n ní tá a bá wá rí kò burú ká mú lò dúdú náà. <laughs> tó ń torí pé òun náà kí ló ṣe ọ̀pọ̀ ọmọ polówó. Hmm, bàbá sẹ́yìn sẹ́yìn lọ gbọ́ yẹn o sínú islam ó ti wá máa sọ pé ẹjọ́ kí ló dé tí islam ọ̀tọ̀ lọ́rí ti abortion ẹjọ́ ẹjọ́ bá wò pé kí ni abortion kí ni kí ni wọ́n fi ṣe àlọ́ dara ni ọ́ ọ̀ ń pààyàn ó ti wá máa bọ́ sáyẹ̀nsì ó tún jẹ́ sáǹpù islam a'udhu lẹ́yìn ìjọba ṣe jẹ́ mẹ́rin. tó tó bá jẹ́ pé ààrẹ rú ààrẹ rú bó láti àṣè ààrẹ rú àrí dúdú gan bọ́sibọ́sí fúnfún ààrí wọn sẹ́wọ̀n pé nínú israel islam àwọn kan wà tó ń pè ní mamalik àwọn mamalik yẹn àwọn ẹrú ni tí gbogbo wọn jẹ́ funfun àwọn ẹrú ni tí wọ́n jẹ́ funfun ṣègbà tí àwọn ẹrú yìí tán pọ̀ tán pọ̀ tán pọ̀ tán pọ̀ àwọn náà di àwọn náà di gi wọ́rọ́kọ́ ti dáná láàmú fún Islamic nation lórí kó agbára ọ̀ka wọn mọ́ àwọn náà bá di pé wọ́n ń dàjọba wó àwọn náà bá fọ́ọ̀mù ìjọba ìjọba wọn là ń pè ní dawlatul mamalik ibi tí wọ́n pọ̀ dì lórí ẹ̀ kìí ṣe nǹkan tí ò sí ìní àbá ń sọ. So bí àwọn àwọn turkiya àwọn agbọn tó wà lágbọn lókè turkiya gbogbo irú àwọn eléyàn. tó tó bá ń jẹ́ kó ààrẹ rú wọ́n ní iye tí ọ̀sán lówó tàbá rẹ rú òun náà ní khamsina àádọ́ta dinara ìwé ẹ̀ kó owó ni ọjọ́jú àbí ọjọ́jú ọ̀dẹ̀jú pípọ̀ èlò wọn ni kò lónìí tó fi bẹ̀rẹ̀ sí yọ zaka ìṣirúnà dínàrà ogún dínàrà náà lọ́pọ̀lọpọ̀ tí nídò ní táìsí yọ zaka wọn á nírú rẹ̀ méjì àbọ̀ lọ́sàn torí kó ọ̀pọ̀ ọmọdé tán. eléyìí jẹ́ nisfu ushri diyata abi nisfu al ọjọ́ one over twenty one over twenty owó ẹ̀mí bàbá rẹ̀ ní àgọ́wọ́ ẹ̀mí bàbá tó bá jọ ọmọlúwàbí ní one thousand dinar ajẹ́gbẹ́ fifty dinar ọjọ́ one over twenty. ìlówó tó ọ̀sán tó bá kíkọ̀ sẹ́rú tó ọ̀sán torí ẹ̀kú kan ti sàbọ̀ṣọ̀ yẹn sẹ́mi kí wọ́n gbà àbí òye wa wọ́n gbà bàjẹ́ ni owó yẹn ti lé ní ó ti lé ní two million naira. a nǹkan kì í bẹ̀ ó túmọ̀ sí pé wàá gbà tó eléyìí nù. No. àtiwọn náà tó ń lọ sẹ́yìn tó lóò nídìí ẹ̀ ọkọ àtìyàwó kí ló ń rí sí ẹjẹ́ àṣẹ gbogbo ìdáràn sẹ́kìnì. ẹsìn máa ń pé fifty yẹn ọjọ́ wọn over ten díyà yà torí pé ìdajì díyà ni díyà obìnrin. tọ́ wọ́n sọ pé iye dirham yìí náà ló mú wa ṣùgbọ́n ìtọ́ dọ́gba ni pé gold gold lọ́lọ́ wọn kò ṣe dirham. wa turathu ala kitabillahi ta'ala nǹkan tá a ní ọ̀sán fẹ́mi yẹn tá a ní ọ̀sán fẹ́mi ọmọ tó pa gbọ́ wọ́n ṣe jogún tiẹ̀ náà wọ́n jogún rẹ̀ gẹ́gẹ́ bá a ṣe máa pín àwọn ẹni tó bá lẹ́tọ̀ọ́ sáti jogún ọmọ yẹn ní òsè kìíní àwọn ni ó jogún ìjọba san. tọ́ wala yarithu qatilul amdi min malin wala diyah ẹ̀ na'am ẹni tó máa ma pààyàn kò ní jogún kankan nínú. No owó tí ẹni tó máa mọ̀ pa fi sílẹ̀ àbówó ẹ̀mí tó náà tọ̀sán lórí pípatọ́pa òní jogún kankan torí ẹ̀ nígbà tí òun wò pé bàbá rẹ̀ lówó ọ̀pọ̀ òun wò pé bàbá rẹ̀ olówó ọ̀pọ̀ àmọ́ bàbá rẹ̀ ò tètè kú bàbá rẹ̀ ńkọ́ kò tètè kú ọwọ́ abẹ́ kán bàbá lójú pé gbogbo owó tí bàbá ọmọ aná yìí tọ́ba tẹ̀ ọ́ lọ́wọ́ wọ́n nakúnà ọmọ àyà ìsù ọwọ́ àtètè rán bàbá ọ̀ràn kéré máa ń gé gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ máa ń ṣe ń wo àwọn bàbá wọn nù wọ́n máa pé ewúrẹ́ ń wọ alápàtà bí kò bẹ́ẹ̀ ni wọ́n ń wo bàbá wọn pé pé bàbá yòó kú náà pé bàbá yòó kú náà ọmọ òfò tí ọ̀wá ṣe lọ kọ́ kó mójútó tiẹ̀ ọ̀wá ṣe púpọ̀ bàbá bàbá ọkàn sọ èkó ọ̀gẹ̀dẹ̀ lẹ̀ fún bàbá ní níbi tílẹ̀ tí tó ti rìn lórí twenty bàbá tẹ́ báyìí bàbá fi pàpọ̀ nalẹ̀ ni bàbá bá lọ. Ah, dadi ooo. Oh you're so sad kí ni sáàdì àbí you are so happy kò sí lẹ́yìn bàbá bàbá ẹni tó bá máa ma pa àyàn kò ní jẹ kankan torí àdìsá nàbà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam eléyìí tó fẹ́ sẹ́ni lẹ̀ ó ní laysa lil qatil shay kò sí kankan tá pa àyàn jẹ yálà nínú ogún ẹni tó pa àbówó ọ̀taràn tó ná ọ̀sán lórí pípa tó pa tí wọ́n bá ní wọn ò ní pa ọ́ àwọn yá fi pípa rẹ̀ kọ́ sàtàn díyà ni tòní jogún kankan ah kí lè bá àjogún náà ló ń ṣèṣe bẹ́ẹ̀ a rárá o lẹ́yìn ìṣẹ̀lẹ̀ kẹṣẹ́ ìhòòhò torí òfin ṣẹlẹ̀ sọ pé ìṣàjẹ́lẹ̀ kẹṣẹ́ àkọ́bùlẹ̀ ọ̀wẹ̀ nìyí. وعقوبتك الحرمان ọ̀kánjú ọ̀kánjú fẹ́ gba nǹkan kásìkò rè ó tó tó ẹ̀sán rẹ wá ní kò ní rí mu kò ní rí mu irú ètò ṣẹlẹ̀ láàrin àwọn ọmọ Ísírẹ́lì ni ìgbà tí bàbá yẹn tó ń bẹ láyé tó lówó kò sí bímá ọmọ àbúrò rẹ̀ nìkan náà lọ́wọ́ àti òjògùn rẹ̀ bàbá lọ́ọ́ kú bàbá yìí tó kú kò kú bàbá yìí tó kú kò kú ọmọ àbúrò wa rí pé bàbá eléyìí bá ṣe bá ń wòran kọ́mọ́ jẹ́ pé nírọ̀lẹ́ ayé rẹ̀ ní wàá lọ bí màkà yàrá jẹ́ pé òní òní jẹ́ kéèyàn orógún ìjẹma àwọn ẹja pa ó ti pa bàbá bàbá nù ọwọ́ awọ ọlọ́sẹ̀ náà ní ẹlòmíì òun náà ní tí wọ́n á ké pé ẹgbàá mi o ọ̀pá bàbá mi o ọ̀pẹ̀gbọ́n bàbá mi o tóyìn ní oṣù jẹ́pẹ́ lomi ìlọ́pa wọ́n bẹ̀rẹ̀ sí ti mara wọn ìwọ náà lọ pẹ́ ibo ti fẹ́ jogún ẹ̀ ti pẹ́ orí pé òkú wa lọ pa náà fi kó lọ bá nàbì Musa alayhi salam ẹ bá a ṣe bókú lágbájá ni báyìí báyìí báyìí ẹni tí wọ́n ti fẹ̀sùn rẹ̀ kàn ní ìwọ náà lẹ́lòmíì ni wọ́n á sọ pé inna Allaha ya'murukum an tadhbahu baqara ọlọ́ni ẹ̀ pa màálù náà ni àá. Ah, kí náà ní kí ọ̀sọ̀ fún wa pé olótú bí ọ̀rọ̀ màálù ẹ̀ káwọn ti wọ́n wọ́n rò àní ká máa ta lọ pààyàn onímàálù ọ̀fẹ́ máa fi wá sẹ́fẹ̀ ni oníkọ́lá a'udhu billahi an akuna minal jahilin ọ̀sẹ̀ àdé ọlọ́ èmi ò sọ̀kan nínú àwọn aláìmọ̀kan tí wọ́n ti bá àwọn aláwàdà aláìmọ̀kan ni wọ́n wọ́n bá gbà wẹ́ẹ̀rí kí wẹ́ẹ̀rí alukurani ló sọ bẹ́ẹ̀ wọn adé kó aláìmọ̀kan ni wọ́n jókòó tì lójúmọ́ ẹlòmíín ti ń ronú pé mẹ́ta ni wò lálẹ́ nínú òṣèṣì àwọn aláìmọ̀kan ẹ̀wọ́n wò di rama àbẹ́ rí nǹkan bẹ́ẹ̀ ajẹ́bà tó ìgbà tó ti sọ pé ẹni tó pààyàn ní jogún kankan bẹ́ẹ̀ náà ni. So, لا يحجب أحدا نقصانا ولا حرمانا kò tún lágbára láti dí ẹnikẹ́ni lọ́nà láti jogún kódà kò tiẹ̀ lágbára láti dín téèyàn jẹ kù. rògbé wa wujuduhu kala wujud ní bẹ́ẹ̀ náà jó jogún bí gbàtí òsínú wa ní ìsìn àbá kú nígbà tọ́kàn náà àwọn ọmọ rẹ̀ pa àwọn ọmọ rẹ̀ sì jẹ́ mẹ́ta ó tún fi ìyàwó lẹ̀. sẹ́yìn kéèyàwó yẹn no ó fi ìyá rẹ̀ lẹ̀ sáyé ó fi ìyá rẹ̀ lẹ̀ sáyé ó fi ìyàwó lẹ̀ ọmọ méjì ló bí ọ̀kan náà ọmọ méjèèjì ló pa lábẹ́ òfin ọlọ́run ìyàwó yẹn ìdákanu mẹ́jọ ni ọgbà torí kó sì kọ ọmọ kan àmọ́ ìyá ìdákanu mẹ́fà ló wọ́n gbà torí kó ọmọ kan ló fi lẹ̀ lọ àbí òye wa yàní àwọn ọmọ ẹ̀yà rẹ̀ àbí ká pé ẹni tó fi sílẹ̀ ọmọ ìyá ni ọmọ ìyá rẹ̀ lọ́pa ọmọ ìyá méjì ló fi sílẹ̀ lọ ìyàwó gbàdá kan nínú mẹ́rin ìyá yọgbàdá kan nínú mẹ́fà nítorí kọ́ ọmọ ìyá kan lọ́pàpà sílẹ̀ nítorí kọ́ ọmọ ìyá kejì tó pààyàn nígbà tí ò sí ni. ọmọ ìyá tó sẹ́kù òun lòun kó gbogbo owó lọ. tọ́lá wọn pààyàn ọ̀pọ̀lọpọ̀ àníyàn wọn ọ̀dà nǹkan táwọn èèyàn kan fi ń lé wọn nínú gbèsè ayé onípa àláǹfààní láti rí ìsìnbẹ́nu kálukú tó bínú ṣe fẹ́lẹ́ tó a lè rínú rẹ̀ wọn náà lè rínú wa èyí táwọn èèyàn fi ń rẹ́rìn wà ilà tọ́lọ̀ máa ń fi ti ń bẹ́ nu kálukú hanra wọn ni à àwọn èèyàn tó para wọn pọ̀ láàyè àna ọlọ́run ti pọ̀ jù kò jẹ́ àmọ́ ti ń bẹ́ nu oníkálukú àmọ́ nu àṣebi àmọ́ pọ̀lọpọ̀ ní ìsìn ń wù ọ́ kò kú ni tó ti ké tó o bá kú káti ẹ̀ pé kéésì ìwọ òun lọ pa ọ́ tẹ́lẹ̀ náà kò ní jogún rẹ̀ láti bó sí bó torí kò sí tọ́pọ̀ abádéró àti tẹ̀lé àpọ̀ kí wọ́n á lòun retí kó kú sí séwọ́ òjòògùn rẹ̀ ni tontori ẹ báwọn yẹn ti máa ronú ṣètọ́ni ti ráàyè púpọ̀ lọ́dọ̀ wọn ẹni tó bá pààyàn kò ní jogún kankan ojú yọ láwọn àwùjọ tiwa lónìí ọ̀pọ̀lọpọ̀ wọ́n ń ṣekú pa bàbá tó bí wọn gan-an ẹlòmíì ọ̀nà tí wọ́n fi ṣekú pa onígbé bàbá ń bùkátà tọ́jú wọn ní tọ́jú ẹ̀ owó rẹ̀ náà wọ́n fi tọ́jú ẹ̀ wọn ní tọ́jú ẹ̀ ó bùkátà oúnjẹ tó da wọn ní fún un yọmọ asaare wọn ni ẹsìn bàbá alẹ́jàre ẹkùn ó kú ti pẹ́ gbogbo àwọn ọ̀rẹ́ wọn ti kú ẹ́ <laughs> ó ti ẹkùn ó ti pẹ́ gbogbo ọ̀rẹ́ wọn ti kú ẹgbọ́n àwọn ọmọ rere nìyẹn o subhanallah tọ́lẹ̀ tó bá ṣe púpọ̀ ẹnìkan kò ní jogún rẹ o kò jọ yọ o. bọ́t pẹ̀lú mẹ́jẹ̀mú kọ́jọ́ pọ́ máa ma ṣe pupa ni. ṣùgbọ́n ọkọ̀ tẹ́lẹ̀ ọkọ̀tọ̀ yẹrí tó mi náà náà ní dùn náà dìnyẹn. kí ẹ bá rí sọ ẹni tó ṣe ti pààyàn yóò jẹ nínú ogún ẹni tó kú yìí àmọ́ kò ní jẹ nínú ẹ̀díyà tóra sọ fún wọn ní kò lè jẹ́pọ̀ náà sábàbí tí wọ́n fi san díyà kó sì san pékè ni kó sàǹfààní bẹ̀. وفي جنين الأمة من سيدها ما في جنين الحرة أما تعني wọ́n ṣe kú nínú ìyá rẹ̀ tani ìyá náà jọmọlúàbí tani àjọ ọmọlúwàbí mùsùlùmánì àbí bàkàtà àbíyà ọkọ rẹ̀ jẹ́ mùsùlùmí àbóúnjẹ ẹrú òun la sọ pé wọ́n san ẹrú lówó tààràn fún pípa tí wọ́n bá ṣe pupa ẹrúkùnrin àbí ẹrúbìnrin àti níkọjú òyìnbó àbí dodo tí wọ́n bá ti wá rẹrú àni wọ́n san khamsuna dinar àádọ́ta dinar ọ̀dà tó bá jẹ́ pé ẹrú tó wá lóyún nú tí wọ́n boyún jẹ́ máa nú tí wọ́n pọ̀ máa máa nú òun jẹ́rú obìnrin tó lóyún jẹ́rú kí ni wọ́n san lórí ọmọ tiẹ̀ tí wọ́n bá ti kú pa á wọ́n ní tó bá jẹ́ pé olówó rẹ̀ ló lóyún fún ẹrú yẹn olówó tiẹ̀ ló lóyún fún irú tí wọ́n san lórí ọmọ ẹrú lórí ọmọ obìnrin tí kì í ṣẹrú iná ni wọ́n san lórí ọmọ ẹrú eléyìí nítorí pé a sọ yìí pé kullu unsa kullu waladi unsa bimasabati ummihi illa ummul walad gbogbo ọmọ ipò ìyá rẹ̀ ní ọmọ wà tí ìyá bá jómìnira ọmọ jómìnira tí ìyá bá jẹ́rú ọmọ jẹ́rú àyàfi ummul ẹrúbìnrin tó jẹ́ pé ọ̀gá rẹ̀ olówó rẹ̀ ló fún lóyún tó ń bá bí máa ń kọ́ àwọn ọmọ rẹ̀ jẹ́ òmìnira torí pé kò lè bímọ fọ́gà rẹ̀ káwọn ọmọ tó wá jẹ́rù ọ̀gá rẹ̀ tọ̀ torí ẹ̀ tó bá jẹ́ pé ẹrú yẹn ọ̀gá tiẹ̀ ló ń lóyún fún ẹnìkan wá ṣe sábàbí tóyún fi jábọ́ lára rẹ̀ irú tí wọ́n san níbi oyún obìnrin tọ́jọ́ mọ́lúàbí iná ni wọ́n san níbi oyún eléyìí náà. ìyẹn ẹrú kùnrin àbí ẹrú ẹrúbìnrin àbí kó wá san kó wá san kí ni àádọ́ta dinar. وقاتل الخطأ وإن كان من غيره ففيه عشر قيمتها تبا جايك ألوميني obìnrin yìí bá lóyún fún ẹrú ajẹ́ pé dákan nínú mẹ́wàá iye tí wọ́n lè ta obìnrin yìí iná lẹ́ni tí ó ti sábàbí tóyún fi bọ́ lára rẹ̀ ọ̀sán. ẹrú lèèyàn pa ẹrú lèèyàn pa ọ̀sánwó rẹ̀ iye tí ẹrú bá jẹ́ wàá san. bàálẹ̀ gàmà bàlágà iye kí ó lè jẹ́ torí pé owó ẹrú ń gbà mí ó lè wọ́n ju owó díyà lọ ó lè wọ́n ju ọgọ́rùn-ún rà fún mi lọ iyekíye ọba jẹ́ wàá san torí ọlọ́lọ́ pa torí ẹ̀ má ṣe kú pààyàn má pè é pé ah, nígbà tó ti jẹ́ ẹrú ni òwò akọrin pé kọ́ pa náà ni ẹ́. torí ẹ̀. tó bá jẹ́ pé ẹ dáná pa ni wọ́n lọ dènà dé lọ́nà ni wọ́n fi pa ẹrú yẹn àbí wọ́n yọ pa ni gbogbo eléyìí ọ̀rọ̀ pé ẹ̀sán yìí rẹ̀ ọ̀sẹ̀lẹ̀ á pa ẹ̀yìn náà nítorí pé innama jaza'u alladhina yuharibuna Allaha wa rasulahu. ويسعون في الأرض فسادا أن يقتلوا wọn pa yín ni wọn ti wọ pé ẹgbẹ ẹrú ni ẹ lọ dènà dègbà lupa fẹ sá ní gbogbo lórí gbogbo wọn wọn pa. وتقتل الجماعة بالواحد في الحرابة والغيلة tí àwọn èèyàn púpọ̀ bá fẹ́ púpọ̀ èèyàn kan gbogbo wọn lápá o. báyà wọ́n dènà dé ni wọ́n dáná ni wọ́n fi pa gbogbo wọn lápá àbí wọ́n ti ẹ̀yọ́ mu wọ́n yọ pa ni gbogbo wọn lápá kálukú sinmi bóyá ẹsẹ apá yẹn kíkọ torí yẹn kan bóyá yẹn kíkọ náà ṣe pètèpèrò pọ̀pá yẹn kan tó eléyìí jẹ́ bó ṣe jẹ́ mbẹ́ o. wa in waliya al kó ṣe wípé àwọn yòókù jọ dá ìṣe papọ̀ ní pápá amẹ́nitọ́ pa èèyàn kan náà ni ọ̀rọ̀ pé wa èèyàn mẹ́wàá ni wọ́n pápá náà ní kò lè yẹ oní náà ní èèyàn kan á ní èdè ń bẹ̀ ẹ́sà àṣùkọ́ha ọlọ́yọ̀ lórí ibùdó nù wọn ọ̀lọ́ àgbàdá pẹ́ẹ́pẹ́ mọ́tò ti pa á kan lọ́pàá àwọn mẹ́wàá wọ́n ti wọ́n jọ pètèpèrò rẹ̀ gbogbo wọn pátá la pa tẹ́wọ̀n kó náà tọ́wọ́ bá ti gan tọ́wọ́ bá ti gan mú yóò ní ẹ̀sùn jẹ́jẹ́ o àwọn pọ̀ o àwọn pọ̀ ń bẹ́ o ọ̀yà máa mú àzọlé wọn lọ́kọ̀ọ̀kan wọn kà pé ọ lẹ́nu ọ̀nà kẹsẹ́ wọn lágbájá pé ó ní ọ iṣẹ́ kan wọn náà ká wá fi lọ ọ àti jáde ẹjẹ mẹ́wù kò nídìí kọ́ mẹ́wù <laughs> kò nídìí kọ́ mẹ́wù torí pé orí eléyìí àfẹ́ fọ ọrùn wọn rà gbà ní lọ́jọ́ bó ti jẹ́ mẹ́rin ìdá dùnú níbi kàṣọ́rọ̀tul qatl kílẹ̀ yọ ṣe láti fi ṣe ìtaràn ẹni tó pààyàn ẹsẹ oríṣi méjì lọ́dà ọ̀sẹ̀yìn ó tún ṣe lọ ògbé dáńtí ń káàbọ̀ yìí bí ó ṣe tẹ́ràn àtẹ̀yàn ni tí wọ́n bá pọ̀ nítorí pọ̀ pààyàn. ẹ̀ṣẹ̀ tó sẹyìn nù tó o bá sọ díyà tó nù ó wá kó tó lọ ẹni tó lọ ọbẹ ọkọ ọbọ ńpa tó pa tó o wá ṣe kàfàrà ìtaràn kí ni wọn máa fi ṣe taràn ibẹ̀ láti bẹ̀rẹ̀ tó bá dìgbà mi ọlọ́run akọ́kọ́ kọ́nà wa lọ́wọ́ lórí àti máa ṣe ń tọ́ da. kó lè wá dènà sí ti ọ̀dà kọ́tà àánú wa ní kọ́kọ́ àti ní gbangba subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk عليكم السلام آه تكبروا عقيلة kọ́lọ̀ mi máa béèrè tọ́lá àwọn béèrè tí ò ní ìtumọ̀ àwọ̀ ọ̀fẹ́ àwọn olè lọ rọ́ọ̀bù lẹ́kan àwọn kí kí náà fẹ́ fi sí náà náà lè wọ́n lè yàn kọ́lé lọ́wọ́ ilé wa wó pa àwọn òṣìṣẹ́. báwọn èèyàn tó wà ń tòsí wọn á ní tó fà á ni pé àwọn èròjà tí wọ́n lò láti fi kọ́lé òun ò dáa tó ti búlọ́ọ̀kù tó ṣe pé ẹ̀yẹ kí wọ́n máa bá ọyọgójì márùnlélógójì àbá àti àbá àdọ́ta hmm, àbá àdọ́ta wọ́n á ní kí wọ́n máa yọ àádọ́rin àbá àdọ́rùn. ṣùgbọ́n jù agbógede pẹ̀ ẹni ẹ máa mọ ńgbà a bá rẹ yọ lágbára ọlọ́run akádàrà kíkún tó rẹ ló ti wò ọwọ́ awó àwọn èèyàn wọn á ní sẹ́lẹ̀yìn náà wọ abẹ́ pé ẹni tí ń bá ní gbẹ́ kànga tí kànga bá yá ẹlẹ́yìn kú gbénu o rárá o kọ̀ wá bẹ́ẹ̀ rẹ̀ àmọ́ ó lè jẹ́ bàbá onílé ni wọ́n mú ó sì lè jẹ́ kọ́ngí lásán gbéṣẹ́ fún wọn mú ó sì lè jẹ́ pé ẹnjìníà àti kọ́ngí lánàá gbéṣẹ́ fún ni wọ́n mú ẹni tí ó bá ṣe jàǹbá nu wọn ibi tó bá pàṣẹ fún ó ṣe jàǹbá òun ni wọ́n mú ó sì lè jẹ́ pé àwọn bíkìlì àgangan fúnra wọn ni ó ń jàǹbá ẹni tó bá ṣáàjẹ́ pò ń ló ṣe jàǹbá ni wọ́n rà gbà náà ẹ̀yọ̀ kan náà ẹ̀yọ̀ kan náà ó láwọn ẹni tí ń wa kùsà ilẹ̀ bá síbò mọ́lẹ̀ tọpa àwọn sábẹ́ rẹ̀ táwọn lè ṣàdúrà àbúrò lè ṣe sọ láti jánásà ránṣẹ́ sí i nígbà tó yẹ pé wọn ò lè yọ wọn dáadáa ọ̀ràn àyàn lọ́jọ́ lórí àwọn mùsùlùmí wọn àti sọ̀látù jánásà ránṣẹ́ sí wọn lára nítorí pé mùsùlùmí ni wọn mùsùlùmí kú máa tán bá sí wọn ò ti sọ̀látù sí lára tí ó sì rọrùn fún wa láti gbé jáde káwẹ̀ káfa sọ̀gbọ̀n yìí sí lára káfi ti sọ̀látù sí lára èyí tó rọrùn fún wa láti ṣe àní pàtì òun náà ní ká ti sọ̀látù ránṣẹ́ sí lára bíkíbi tó bá wà. نعم عليكم ọkùnrin tó bí ma tó bí àwọn ọmọbìnrin tó wá bí ọmọkùnrin kan tó ń láwọn tó àwọn ọmọbìnrin wá lọ bá òbí wọn pé kó ràn àwọn lọ́wọ́ kó fún àwọn lówó táwọn máa fi ṣòwò tó wá kó tabua ó kó lé àwọn ọmọbìnrin lọ́wọ́ lọ́kọ̀ọ̀kan wọn pé kí wọ́n lọ́ọ́ máa fi ṣòwò ọmọkùnrin náà wá pé èyí ti rí bàá mi nígbà tí bẹ́rù la bọ́ ma èyí ti tẹ̀ ń kó fáwọn ọmọbìnrin tẹ̀ fẹ́ mi náà lówó tẹ̀mí náà ti sòwò lọ́wọ́ ni à gbogbo àwọn elétò ńkọ́ jọta ló ń kọ́ ìwọ ló ní gbogbo ẹ̀ ọmọbìnrin ò ní nǹkan kan tí wọ́n gbà lẹ́yìn ikú tèmi o tí wọ́n wọ́n ti ń gbà yìí o kí ni kọ́ ọmọkùnrin ó ṣe àti kí ó ṣe bàbá àárín sọ. So bàbá àwọn olùsọ ó ń sọkúsọ bàbá yẹn kọ máa ti ń sọ bàbá yẹn ò máa ti ń sọ because lábẹ́ òfin ọlọ́run ọmọkùnrin ó jogún bẹ́ẹ̀ lọmọbìnrin ó jogún ọlọ́run bá kàn sí lófin pé ìdajì tí wọ́n bá fún ọmọkùnrin àìdájì tó bá fún ọmọkùnrin lóbìnrin ọgbà ṣùgbọ́n kò síndì kankan tọ́lọ̀ tí ní kí ẹ̀fẹ̀ tó àwọn obìnrin dùn wọn. tẹ́ ẹ bá bọ àwọn ọmọ yín ní kankan lójú ayé yín kò lè kọ́ dínà fún ọjọ́ ogún tọ́lọ̀ bá ní wọ́n jẹ lẹ́yìn ikú yín. ẹ gbọ́dọ̀ fún wọn lẹ́tọ̀ọ́ wọn. bẹ́ẹ̀ ṣe bọ́ ọmọ kan ẹ bọ́ ọmọ míì náà lẹ́bùn tiẹ̀ láyé bì torí kẹ́ ẹ má bàa jẹ́ alábòsí. gẹ́gẹ́ bó ti ṣe wá nínú àdéhìí anabi sallallahu alaihi wa sallam látọ̀dọ̀ an-Nu'man ibn Bashir tóní bàbá òun Bashir ó gbọ́n lẹ́bùn àwọn á ṣe àlàyé rẹ̀ fún ìyá òun yóò wá sọ pé à kẹ́bùn yìí ó tó jẹ́bùn sí ọkàn tó wọ́n balẹ̀ sí o ẹ̀fi tó anabi sallallahu alaihi wa sallam lẹ́tì wọ́n ti sàlàyé bá anabi sallallahu alaihi wa sallam àti kọ́ ọmọ mi mo bùn lẹ́rù kan aha anabi ani akolo waladika acapayitahu mitla hada ṣé o gbọ́n àwọn tó bí lo fún ọ̀rọ̀ ilé òní rárára ilé nìkan ni a ẹ wẹ́ lómi ìfẹ́ pè jẹ́rìí àbòdì torí ẹ bó ṣe fáwọn ọmọbìnrin lówó kó fáwọn ọmọkùnrin náà ọ̀rọ̀ ogún ọ̀sọ́gún gbogbo wọn pátá ní ojogún rẹ ilé tó kọ́ lẹ́ta lónìí gbogbo àwọn ọmọ rẹ ni. nítorí ọmọ yóò fi yé wọn àti gbogbo ọmọ yín lónìí àtàwọn ọmọbìnrin àtàwọn ọmọkùnrin náà ni. ká afábòsì ọ̀pọ̀lọpọ̀ aláìmọ̀kan ni wọn ò ríran òórùn sì ti yọ tipẹ́. àwọn máa ń lérò pé bá ti kọ́lẹ̀ táwọn wéèlì iná ni wọ́n gbọ́dọ̀ fi ṣiṣẹ́ lẹ́yìn ikú àwọn. ìdí ni. ọlọ́pàá kọ́lẹ̀ pé tó bá kú ọmọ rẹ kùnrin kínní àtọmọ rẹ kùnrin kejì àwọn nìkan jogún lé báyìí ọmọkùnrin kẹta àtẹkẹrin àwọn ilé olówó iyebíye onílù ńlá àwọn nìkan jogún lé báyìí àmọ́ àwọn ọmọbìnrin àwọn wa pọ̀ lọ wọ́n wá ní ilé kẹta wọ́n fọ́kọ̀ọ̀kan nu wọ́n yàrá mẹ́ta mẹ́ta nù ẹ̀ subhanallah nígbà tá a pínlẹ alájà mẹ́ta afọkùnrin méjì níbi tí lè ti wọn bàjẹ́ wọn á ní kí wọn fọ ọmọbìnrin kọ̀ọ̀kan yàrá mẹ́ta mẹ́ta. àwọn máa ń rò sádùá ní káwọn máa ṣe fún bàbá yìí ni àbí ẹnu àkété ẹ̀ bá sádùá ó súnmọ́ kẹ́ ẹ ṣe pè ókè ẹ̀ ṣe pè ẹ kàn dákẹ́ ni sì sádùá sọ́dà èpè ọyẹ́ bàbá yìí dídákẹ́ àdúrà náà kọ́ kọ́ yẹyìn lọ́ntorí ẹ̀ àwọn bàbá bàbá kún kí sára o bẹ́ẹ̀ làwọn màmá màmá ẹ má sáàbò sí ọ àwọn ọmọ yẹn àwọn ọmọ yẹn ni lẹ́yìn náà tá à ń bí ọ̀pẹ́ kọ́ ọmọ pín ogún o ọlọ́run ti pín wọ́sá ti máa lọ bí tọ́ lọ kọ́ lọ bá fẹ́ tó gbélé ayé ṣe àwọn ẹni tó máa ń pòfin ṣẹ̀rí ọ̀gbọ́n bá àwọn ọmọ yẹn pín nígbà tí ìwọ bá lọ tán ṣùgbọ́n tó bá lọ́kàn jẹ́ kú má tún ni pé nígbà míì téèyàn bá kú táwọn ọmọ kẹtù wa gbẹ́sìn yìí àwọn agbètò àwọn olùmọ̀lọ́ pé kí wọ́n bá wọn pín dúkìá yìí bọ́lọ̀ ti ṣe wí lábàárí táwọn kan nínú àwọn ìyàwó ẹni tó kù táwọn ọ̀fà kíkọ́rí pé ìdígi làlájì ni wọ́n fi pín dúkìá wọn ẹni tí ọba ti gbà bẹ́ẹ̀ ìjọba jọ gbà làwọn jọ fún tẹ̀lé àkọ́ tẹ̀lé àní ẹ wò gánbẹ́nba ọ̀ ń sọ pé òfin ìsìláàmù kọ́ òfin ìsìláàmù ní ṣé òfin ẹbọ lọ́wọ́ àgbà wà lìjẹ́ náà sí ọ̀rẹ́ láì olódò burúkú aláìmọ̀kan náà. nígbà tá a ṣe ogún nínú ẹ̀kọ́ fún jẹ́ẹ̀tì mú tá a lọ fún jẹ́ẹ̀tì yìí tá àwọn tí wọ́n ta kù sí tako sílẹ̀ nígbà mi pé jẹ́jẹ́ tí mo ń ṣe wọ́n pé kí ní bàbá mi tí mo ní ààyè ìgbà wọn gbà sí ìyá mi pé ilé tí mo fẹ́ gba owó mi pé wọn gbà gbà wọn ní ẹni tó fún jẹ́ bí sọ́dà akẹ́kọ̀ọ́ tí wọ́n ti tàn fáàkì òkè àwọn sọ pé kò sákọọ́lẹ̀ fún pé dáàdì yín gba owó lówó hmm. pé gbogbo owó tí dáàdì yín fi sílẹ̀ dáàdì yín náà ló ní mẹ́tẹ̀ ní ààrùn owó yẹn náà pọ̀tẹ̀ ní àkọọ́lẹ̀ wà pé mi torí mi tẹ́lẹ̀ tí wọ́n ti gbàdúrà ah, sí i tó àbọ̀tà àwọn fámìlì ìtọ́jẹ́ tí wọ́n rọ́dà àwọn ní àwọn ọ̀nà ọ̀tá àti tó wọn tọ́lẹ̀ fara ní pé wọn fún nọ́mbà bá pọ̀tẹ̀ ní súnmọ́ wọn látàrí ìtọ́jẹ́ àti àwọn ènìyàn tó àtàkàfà nígbà fún ogun wọn ní kò ti ní ẹ̀yẹ́ká kọ̀ọ̀kan nínú ogun wọn ẹ̀jẹ̀ ká àwọn ní kò sí gbọdọ̀ pé ilé làwọn fẹ́ pín ni tó lógún tó láwọn fóònù ní kó ni lẹ́sẹ̀ bá fẹ́ra ṣe pípẹ́ ọdún wo ni wọ́n gbà fún láti san. ẹ̀ ẹlẹ́ẹ̀kejì wọ́n rẹ̀ ti kọ́ yá láti lo ìdí ìwọ̀n tó kù yóò ti ṣàgbára kí ẹni máa ń bẹ sáré wọn tó bàbá ìdí tí mo rí alhamdulilayi èèyàn sọ láìsí kò sáájú kó tó di kó sọ láìsí ó ti ṣèrànlọ́wọ́ bẹ́ẹ̀ nìkan gba owó fẹ̀yìntì lẹ́nu sẹ́ wọ́n á bá àwọn ọmọ onítọ̀ mójútó owó fẹ̀yìntì yẹn torí báwọn ọmọ kéré wọ́n bá jẹ́ pé wọ́n kó lé wọn lọ́wọ́ wọ́n ṣe báṣubàṣu orí eléyìí ni wọ́n wà lọ́lọ́jọ́ dé fún ẹni tó bá wọn gba owó fẹ̀yìntì yẹn tí wọ́n sì bá wọn tọ́jú ẹ̀ àtọ́lọ́jọ́ dé àwọn tí ó jogún tiwọn náà àwọn bá ní àwọn ọmọ pé bàbá àwọn bẹ́ẹ̀ nìkan kan gbowó kankan gbogbo owó táwọn bá ní àkàtà bàbá àwọn bàbá àwọn lónìí ẹni tó bá wọn pé bàbá àwọn bò ń gbowó kan òní kọ́ wá sàlàyé ẹnu ẹ̀ ọ̀kan nínú àwọn ọmọ bàbá sì mọ̀ pé owó lówó ń bẹ nu owó yìí tí bàbá ń bá wọn mójútó ṣùgbọ́n àwọn yòókù wọn kọ̀ jálẹ̀ pé kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ àwọn ọ̀lẹ́nìkan fún lówó tà wọ́n. tó bá wá ti bẹ́ẹ̀ tó máa pín owó olówó má ti bàbá owó olówó tó máa pín má ti bàbá yìí nígbà tí wọn láwọn ò ní àlàyé kankan gbọ́ lẹ́nu ẹni bọ́dì ń tà wọ́n tọ́wọ́ ayẹ téèyàn bá ń wá láàfin àfọ́kù téèyàn nù sàárè kí ni téèyàn lè ṣe téèyàn lè ṣe ni pé kéèyàn jẹ́ kí àwọn yòókù èèyàn mà ike ìbẹ̀rù ọlọ́run ọba ṣe pàtàkì àti pé nítorí èèyàn tó ojú ọlọ́run ọba tó bẹ́ẹ̀ sì níbi tí bàbá lọ gbogbo aná la lọ bẹ́ẹ̀ tọ́ba sọ òdodo lónìí àkù tọ́ba sì parọ́ àkù tọ́ba gbanta wígbọ́ àkù tọ́ba sì gbanta àmọ̀pọ̀tẹ́lẹ̀ tọ́ba gbàgbọ́ àtùkù ìwé ẹjẹ́ ajé ọmọ ọ bó tilẹ̀ jẹ́ pápá kan ni wọ́n ti kúrò nínú ẹ̀sìn Islam tiwọn ẹjẹ́ ajé ó yé wa o nínú òfin Ọlọ́run bá ti wa ẹ̀mí olùgbàgbọ́ òdodo mùsùlùmí tó kú ànábì sallallahu alaihi wasallam ní kò ní nísìmí lókè ìgbà tó bá kú pẹ̀lú gbèsè lọ́rùn títí tí wọ́n fi san gbèsè yìí. torí kí bàbá tí wọ́n lè bá nísìmí ẹja bẹ̀rù ọlọ́run owó olówó ẹja kó fún wọn o. bàbá kúkú ti kú ogún gan-an atlan ṣe béèrè ni èrè nífẹ̀ẹ́ ni tó jogún a máa sowó tiẹ̀ ní bó iṣẹ́ òní wọ́n ti tó fi tó fi lẹ́kọ̀ọ́ èrè ni ọlọ́run darí rẹ̀ sí ọ ó láti wá wo wọ́n ma nígbà tó ti pẹ̀tọ́ ẹlẹ́tọ̀ ń bẹ́ẹ̀ tàbá wíbẹ̀ tọ́lọ́ máa ní kí wọ́n gbọ́ kí wọ́n gbà alihamudulilayi awíbẹ̀ wọn ò gbọ́ wọn ò sì gbà so àwa tá a mọ̀ pé ṣẹlẹ̀ yẹn ṣẹlẹ̀ táǹsì ń fẹ́ sinmi fún bàbá wa ìṣẹ̀wádìí púpọ̀ ni àtàlàyé fáwọn tó lówó pé bó ti ṣẹlẹ̀ bó ti ṣẹlẹ̀ ìyànjú tá a ti gbà ní. tó ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọmọ bàbá tó ṣaláìsí táǹsì ṣẹ́sìn ní fún bàbá tiwa látàrí pa àmà pé nǹkan bẹ́ẹ̀ ṣẹlẹ̀ iye tó wọnyí jẹ́ nì títí bàbá fi kú tèmi sàdéhùn pé màá sanwó yẹn padà èyí tó torí pé mo jẹ́ wọ́nyí o àmọ́ torí pé mo fẹ́ sìn fún bàbá mi títí ìgbà wo títí ọdún wo lẹ lè lọ́mi lára tètè sanwó yìí wọn aláwọn lọ́yàn lára fọdún kan ọdún méjì ọdún mẹ́wàá àwọn òsì ẹ̀sìn gbà kan sí ọlá abẹ́rẹ́ tẹ̀sí wàá sòdodo fáwọn yìí ìjọ tọrọ ìjọ sísì bọ́lọ̀ ń bá ti bòyìn láti rẹ̀ máa mú wa láti ìjọ tẹ bá ti láníyàn pẹ́ sí bẹ́ẹ̀ bàbá yẹn bẹ̀rẹ̀ sí ní nísìnyí nù sàárè gbà pé èèyàn ti dàníyàn kó wọn bá san èyí ti dàníyàn kó wọn san gbèsè àfikọ́ lọ́wọ́ bá yẹn san tèèyàn gbọ́dọ̀ wá ẹsìté kéèyàn tún ní èmi náà ọ̀sán má òkúkú jẹ́wọ́ àwọ̀ bàbá wa máa ní bàbá wa ní tó bẹ́ẹ̀ bá ṣe ṣe fún bàbá rẹ̀ ọlọ́wọ́ darí ẹjọ́ tèèyàn náà nígbà téèyàn ọba má. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك